ìwà sọ̀rọ̀ ń parẹ̀ náà ká máa ya fọ́tò ẹ̀ eléyìí náà inú àwọn nǹkan tó rí lóru àwọn èèyàn lójú láwùjọ ni ẹ̀ ẹlòmíín ní ti ogun tí máa ń ṣe fọ́tò ní pẹrẹrẹ kò sí tí máa ń ṣe báyìí nísìn báwo bá dé káàbà lónìí báyìí ló ya fọ́tò ìgbé sí Facebook àti wàá mọ́kà ẹ̀ tí wàá tún gbà tí wàá fi dọ́là you are now at Muzdalifa tó sì ya sọ̀gbàdẹ́wà fi wò báyìí nísìnyí ẹ rí i pé ó ti yàtọ̀ síbẹ̀ bó ṣe rí ilé tẹ́lẹ̀ ó ti kàn yín yóò àfẹ́yìn ó ti fi fọ́tò báyìí pé àti wà ní kò tí ì sí ájì rárá o kò tí ẹ̀ tí mọ ọlọ́kọ̀ níwà àwọn gan bóhùn ti ẹ̀ sáyé bóhùn ti ṣe ájì kò tí mọ́ ó ti bẹ̀rẹ̀ sí ṣùgbẹ́bẹ̀ náà ni ẹ rí pẹ̀lú bá lọ jímà ní má darí jímà bọ́ yóò ya rẹ̀ pẹ̀lú ìtẹ́ tó gbé lọ́wọ́ yóò ní ápì jùmà ẹ ẹ ogoro àwọn kan báwọn kò sí ìdẹ́lómi ò ti fẹ́ rí ya rẹ̀ pẹ̀lú bá ń jẹ kọ́dà help me pray kìnnìkan kìnnìkan ah, yàrá dáadáa wà lélẹ́yìn ẹ bóyá àwọn tí wo fọ́tò rẹ̀ nífi ọ̀tá rẹ̀ bẹ́ẹ̀ kí ó sọ pé ah àti gbádùn ẹ̀dìbà nífi tí ó wọ́n ní èpè pé ah o ò ní délé ẹ̀wùn kan báwọn ànábì sọ fún wa pé jẹ́ ń bẹ ànábì àyínú kan ní jẹ́ àjẹ́ o ní àlàáyínú òun náà ni súnmù ni poison kan ni tó jẹ́ pé khalaqallahu subhanahu wa ta'ala in eh, fi ba'd al-uyun Allah subhanahu wa ta'ala máa ń dá ìwọ̀ yẹn mọ́ àwọn apá ojú àwọn èèyàn ni eh, so Allah subhanahu wa ta'ala poison yẹn bẹ ní ojú ẹ̀ tó jẹ́ pé tó bá ti fi lé wo nǹkan ẹ́n eh, tí ò bá ṣe àdúrà sí nǹkan yẹn kó sọ pé ah barakallahu fi àbí kó sọ pé masha Allah aburú sì máa dé bá nǹkan ìwọ́ wá kó gbogbo fámìlì rẹ nìsín ẹ́n àtìyàwó àtọmọ ogun wọn bẹ́ẹ̀ ti pọ̀ tó ẹwà ya fọ́tò ya gbé sí orí Facebook pé ah, happy family so ẹlòmíì lè wo báwọn nìsín àìnù kéde pé dìgbà tó bá rí ọba yìí inú fọ́tò rẹ̀ ń gan ẹ̀sìn bá tó bá ti wo báyìí nìsín láyìí ó kàn rí pé àwọn ọmọ yóò kàn máa sàárẹ̀ ní kọ́ máa kò ní kúfọ̀ ládìde èyí sì ni ọmọ ìṣẹ̀lẹ̀ sí wọn so náà ló fà á ó jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yẹ wa pé ojú burúkú bẹ́ẹ̀ lóòótọ́ o kọ́dà ẹni tó wò galè mọ́mọ́ ìgbé bẹ́ẹ̀ lára wọn ẹ́n làlọ́mù fi ṣe làlọ́mù fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tá a bá ti rí nǹkan tó dáa ẹ́n lára ọmọ ìyá wa ká máa ṣàdúrà fún. a ẹsẹ̀ ṣe wọn yín ni a masha Allah ìrìn sì tún ó sì fáì dáadáa ẹ́n a barakallahu fi a ẹsẹ̀ ra kínní ni a barakallahu fi ẹsẹ̀ wa rí. kódà tẹ́ bá lọ́ọ́ lè wo àwọn tí wọ́n mọ pàtàkì gbogbo kínní dáadáa ẹ́n tẹ́yìn bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó ra nǹkan dáadáa ní tó àbí ó ra nǹkan wá fi hàn wá

pàtó mọ́ ọmọ ọmọ ẹ̀yọ́ ah, ti yàdàgbà tó báyìí ah ìgbà tí mo rí ìgbẹ̀yìn ah ẹ̀sọ̀ tó barakallahu fi ìyá ẹ̀sọ̀ tó barakallahu fi tọ̀ ìyá ìsàdúrà fún ìsàgbọ́n wọn lè mọ́ barakallahu fi ah tọ̀ lálùbáríkà ẹ̀sọ̀ kan ó ti lé so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí máa ń ṣe wá àtàrà irú nǹkan báwọn àtàrà ojú bú ẹlòmíràn bó ti sọ pé àwọn ah, yìí máa ń fáyìn sí ní ṣeré ṣògbórú àwọn nǹkan báyìí nìsín wàlá inú àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ni ọ̀sẹ̀ ẹlòmíì wà ní ti báyìí tètè bá tètè bí tí ayé bá ti ń lọ ọ̀làjú tọ́làjú bá ti ń lọ òun náà ní ń lọ kò tí ẹni kò ìpalára tó kò bá fúnra rẹ̀ gan pásínálì ká wá sọ pé nǹkan tẹ́sìn sọ pé tẹ́sìn kọ̀ fún wa pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala ká ní òtí ẹ̀ kalẹ̀ ó di nǹkan méjì tó wà nínú nǹkan tá a sọ fáwọn